láì oògùn tí ń ṣe yín síbẹ̀ ìjẹ́ yóò wá pé á ah, ẹ̀fílẹ̀ o mo wà nínú hajj o mo ti gbé ìrọ́mù o kọ́dà bí wọ́n bá kú náà ní àhà ah, ah, kò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ò gbé kọ́ wa lọ́rùn ọ̀tayọ̀ agbára wa torí ẹ̀ láyà yìí fi ń kún pé àyíbá wa mọ̀ ẹni ọba wa ní kọ́ọ̀sì àti fárun tiẹ̀ àbá ti gérun tiẹ̀. kó tó dijọ́ tí ó gbọ́dọ̀ fa àbí tó gbọ́dọ̀ gé yìí bó o ní ó ṣe faman kana minkum maridan aw bihi adhan min ra'sihi fàfidíyàtún min siyamin aw sadaqatin aw nusuk. ẹni yìí yóò farun rẹ̀ torí àlàáfíà rẹ̀ yóò gẹrun rẹ̀ bọ́bá nídìí rẹ̀ láti tọ́jú ara rẹ̀ ìsìláàmù rọrùn gbé àmọ́ngbà tó ṣe pẹ́ sìn la pé kìí sẹ̀sìn kí ni ìtanràn pé òde ó dijọ́ tó yẹn ó gérun téèyàn ó fárun kó tó fa yọ wá san ìtanràn kí ni ìtanràn tí ó san wọ́n yàtọ̀ fún ìtanràn tàná ìtanràn tàná fàmásà ìsárọ́ mìíràn hàjì òun ni kéèyàn pa ẹran ẹ̀rí léyìí nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lèyàn fi tanràn pé a ah, kò sì tí ìyẹn ń gbérun àmọ́ngbà tí ó wá rẹ̀ wọ́n yìí wọ́n nídà àti parí wọ́n nídà àti gbẹ̀rún kó tó dọjọ́ tó yóò gé nǹkan mẹ́ta lọ́lọ́run là kalẹ̀ kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà min siyamin aw sadaqatin aw nusukin ààwẹ̀ olùwàbá ní bọ́bá rọ̀ ọlọ́run ò lè gbà àwẹ̀ aw sadaqatin bọ́bá ìṣègbè ìtọ́rọ̀ ọlọ́run ni kó ṣe sàárà fáwọn tí ò ní. sàárà oúnjẹ tó fún wọn tí wọ́n jẹ náà náà bàbá ìgbé tọrọ ọlọ́run ní kọ́ pa ẹran kọ̀ọ̀lá ìdí mẹ́tẹ̀ẹ̀ta yìí ibo lèyàn ti wá bẹ̀rẹ̀ sáà pé bí alukurani ti tó yìí ni pé àwẹ̀ là o lágbára àwẹ̀ ọwọ́ o lágbára oúnjẹ ọlọ́run máa tó bẹ́ẹ̀ ń gbà mí àmẹ́lẹ́ yìí ò rí bẹ́ẹ̀ mú kàn bẹ́ẹ̀ nìtúmọ̀ eléyìí gbogbo ìtọ́ bá rọ̀ yàn lọ́rùn òní alimami ibn abbas abdullahi ibn abbas radiyallahu anhuma àwọn ni wọ́n ní gbogbo ń tẹ́ bá ti rí nọ́ọ̀rọ̀ ọlọ́run tí ń bá ti ń wá báyìí pé áó áó fàfidíyàtún min siyamin áó sọ́dà kọ̀tín áó nùsùn kí ni ń jẹ́ áó ọ ìtumọ̀ ẹ̀ náà nù ọ pé ìmọ̀ eléyìí àbẹ́lẹ́yìí àbẹ́lẹ́yìí àbẹ́lẹ́yìí ìtumọ̀ rẹ̀ ní pé ìtọ́ bá rọ̀ ọlọ́run ni ó ṣe ń bẹ̀ èyí tó bá rọ̀ ọlọ́run ni ó mẹ́tẹ̀ẹ̀ta bọ́ ọba ti ṣèkan bẹ́ẹ̀ ó ti tó bẹ́ẹ̀ yẹn bá wá fẹ́ gbá àwẹ̀ àwẹ̀ ẹjọ́ mélòó ni ó gbà ànábì sàlàyé sallallahu alaihi wasallam ọ̀nà òfìjọ́ jẹ́ pé gbogbo ń bá wá ní jùmúlà láì sí ní fọ̀sí wẹ́wẹ́ ta ni ó ṣàlàyé rẹ̀ fún wa òun là nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ó sì ti ṣàlàyé àwa ní ká wádìí torí náà ààwẹ̀ péyàn fárí àbógérun kásìkò tó tó ààwẹ̀ ẹjọ́ mẹ́ta péré ni o fàfidíyà tún mẹ́yìn síyá mẹ́yìn ẹjọ́ mẹ́ta náà ni. àwòsọ́dà kọ̀tìn fún aláìní lóúnjẹ aláìní mélòó èyí náà ànábi ṣàlàyé o sallallahu alayhi wa sallam sittatu masakin àwọn aláìní mẹ́fà ó sì níye tó fún ẹni kọ̀ọ̀kan wọn gbogbo bí tíṣẹ̀rí abáti ní òfún yàn ló ń jẹ kọ́dà kò nídìí kọ́ da níná kò sí lọ́bẹ̀ bọ́ ọ bá lè fún un ní rọ́ fúdù náà ó ti mófin ọlọ́run tẹ̀ kódà òun gan ni ìpìlẹ̀ òun gan ni gíní ìpìlẹ̀ gbogbo bí wọn bá ti ní à ń tẹ̀ ṣe yẹ fún yàn ló ń jẹ ní o lọ́ọ́ ra oúnjẹ ní tútù bẹ́ẹ̀ náà ò gbé fún ọ̀la ìlú èyí ń lọ́wọ́ nẹ́sẹ̀sítéètì kọ́ ọmọ kí là á gbé fún wọn àmọ́ pé oúnjẹ tútù gbọ́dọ̀ ní ìwọ̀n irú eléyìí bá nẹ́bi ti sàlàyé rẹ̀ sallallahu alayhi wa sallam òun ni pé ní sòsọ́ọ̀ín li kulli miskin ẹ̀rí tí wọ́n ń pè ní sọ́ọ̀n ìgbà lójú ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó tóbi jù yíta wa ń pè ń pẹ́rẹ́ o tí ó fi yé wa ni pé tá a máa mú tí wọ́n máa fi yọ jáka nú àwẹ̀ torí bíi kọ́ọ̀pù báyìí bẹ́ẹ̀ ò sì máa mú dù ọ̀rọ̀rùn rẹ báyìí ń tó kún náà ní jẹ́ mú dù ọwọ́ rẹ méjèèjì báyìí lè bù sí tó ẹni tí tóbi jù tí ó sì kéré jù. tó wà moderate níta ń pè múdù náà nù ẹ̀rí pé sẹ̀rí àárọ̀ ya ń bọ̀lá máa wá wá múdù kí ẹ̀ní ọba ní múdù kó fi múdù wọn múdù méjì ní ń jẹ́ ní sùsọ́ọ̀yìn múdù méjì òun ló ṣe déédéé kí ni ìdájú sọ́ọ̀ tá a nábì ní òfin aláìní kọ̀ọ̀kan ibi èèyàn bá ti wá rí múdù ńkọ́ bọ́ọ̀ bá ti bu ìrẹsì ló bu ní ẹ̀wà ní àgbàdo ní gbogbo nǹkan ọba bù tó kún ọwọ́ rẹ méjèèjì yìí múdù mélòó nu múdù kan ọ̀tún wa bù kejì náà bẹ́ẹ̀ ó di mélòó ó di méjì èyí ń lò fún aláìní kọ̀ọ̀kan yọmọ wa jẹ pé múdù méjì méjì lọ́nà mélòó lọ́nà mẹ́fà yọmọ jẹ múdù méjìlá ǹjẹ́ yẹn lè wá pé èwo ní ma wá aláìní mẹ́fà kí aláìní kan ní ìwọ náà gba gbogbo múdù méjèèjì láàyè kọ̀dá o kọ̀dá ṣe é bọ́lọ̀ nǹkan ni ò ṣe é ṣe tatu mẹ́sàkì kọ́kárí kọ́kárí ká tìyín ni tìyín ni èyí ń lọ dáa ká má máa fi ojú sẹ̀ríà dára wọn ànábì mọ̀ kó pé ẹ lọ́ọ́ gbé fẹ́nìkan tó ń náà máa jẹ́ àmọ́sẹ́tọ́ jẹ́ fẹ́mi àtiwọ́ ni pé bọ́ọ̀ bá gbàwẹ̀ gbàwẹ̀ mẹ́ta bọ́ọ̀bá sì fáláyé ní ló ń jẹ ní irú ntọ́ dá lọ́rùn tó fárí tó gẹrun kó tó tásìkò ẹ̀ yìí àwọn mẹ́fà ni ntọ́ ó sì fún wọn ní òtìjúwe àwọn olóṣòkè abẹ́ran torí ẹran wo làá pa àtìjúwe fúnra wa lánàá gbogbo bí tíṣẹ̀rí àbá ti ní apẹran ọ̀kan náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọlé rànkúnmí màálù àti kínní àgbò ewúrẹ́ ògúnfe àwọn kéékèèké báwọn gbogbo ìtọ́ bá rọ̀yàn lọ́rùn ńlọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ńlọ lè ṣe o. faman lam bàbá wa ṣẹlẹ̀ nínú àtìfò àbí fafidiyatun min siyamin aw sadaqatin aw nusukin náà fa'idha amintum kátó lọ bẹ́ẹ̀ ni ìdájọ́ yìí ó rinlẹ̀ lórí ẹni ọba gẹrun abẹ́ni ọba parí kó tó tó àsìkò rẹ̀ tó sì wà nínú hajj àbọ̀ nínú umra. wọ́yù kọ́ọ̀sù alẹ́ yìí àwọn adájọ́ mi tí wọ́n ń bẹ tá a máa ìdájọ́ kan náà gbogbo wọn òun làwọn tí mo wí fún yín lẹ́ẹ̀kan ń pé hara mi máa fún yàn èèyàn gbọ́dọ̀ ṣe tẹ̀rántí lára ẹ̀ oge kan náà lára ẹ̀ ní lára ẹ̀ ní kíni ẹni tó bá wà ní inú ìhìrámù kìí wọ ṣòkòtò kìí wọ bàǹtẹ́ kìí wọ vẹ́ẹ̀sì kìí gbádá bọ́bá wa nídìí pé a àfi kẹ́ sokoto wọ ṣòkòtò fún dìkan àbí míì bóyá àárẹ̀ kan àbí èyí ń kó sínú abẹ́ mi ò gbọ́dọ̀ ṣe ti ò gbọ́dọ̀ ṣe. gbogbo ẹni ọba ní one reason of the order láti ṣe nǹkan kan tí ìhrọ́mù naturally originally ìrámù gbọ́dọ̀ kọ́ fún yàn èyí ó ní sùúrù ẹnujọ́ díẹ̀ ẹ̀sìn ọlọ́run ẹnujọ́ díẹ̀ tá a fi ṣe hajj ni gbogbo ọjọ́ tá à ń náà lójú pé ìyẹn gbogbo ẹ̀ <laughs> bọ́ ọba wọ ìhrọ́mù rẹ ní ọjọ́ ìjọ àràfá bọ́bá ti di ìjọ kẹta ó lè bọ́ lẹ́ ìjọ mẹ́ta náà ni orúkọ mọ́ wàá dàbí òkè lójú wa gbé ayé áá bó lè yín ó ṣe wá ṣe báyìí torí náà bó ti jẹun èèyàn lè gbé ìrọ́ọ̀mù láràfá kọ̀la kó sì bọ́ lẹ̀ láràfá ìjọ kejì kínní ìjọ àràfá hajj rọrùn débẹ̀ èèyàn sì lè ti gbé kí ẹ̀ kalẹ̀ kó tó dijọ́ òun ó sì lè má bọ́ lẹ̀ tí ó fi dìgbà tí ó pò mìíràn náà ò ṣe nǹkan kan àmọ́ ẹni tó bá ti ní kọ́ọ̀sì àti ṣe nǹkan kan tí ó mọ̀ pé ẹ̀họ́ mọ̀ gbà ó ọwọ́ nídìí àti ó nídìí àti ṣe é ní kété pé gba ẹbẹ̀ ẹran náà ni ó jẹ èmi fẹ́ fárí o ẹbí kí n kà pẹ́ran ni ọ̀sọ̀ ẹ̀sìn dẹ̀sìn o ọlọ́mọdé àṣẹ̀sìn torí ká gbọ́ o kì í ṣe pé ọlọ́run nídìí ẹran rẹ àbó nídìí oúnjẹ tó fáwọn aláìní kọ́ bá a mọ̀ pé ẹ̀sìn ni kì ṣẹ̀sìn òun lójú ó fi ìtanràn sí i àmọ́ kéèyàn wá wò pé ní àwọn ah, kùtì lẹ́yìn ọkàn pẹ̀rẹ̀ náà ni ẹ̀dáfẹ́ bá ń mú kíní òun fẹ́ à ọ̀sẹ̀sìn mẹ́sìn lókù ẹ̀sìn lókù tó ń ṣe wọn ọlọ́mọdé àṣẹ̀sìn torí náà bá a bá ń ṣẹ̀sìn ẹ̀sìn ní di seriousness kí wọ́n mọ̀ pé yẹn ń ṣe nǹkan pàtàkì lọ́wọ́ kìí ṣe ń tẹ̀yàn bá ń ṣe bígbà tí yẹn ń ṣàwàdà pé yẹn ń ṣàkíyè ó sì rọrùn òun náà ní bọ́lọ̀ ń bá ní ẹsẹ̀ nǹkan báyìí fún rẹ̀ náà ní ó tún sọ pé tọ́ bí ọba wa rọrùn fún yín o ọ̀nà tẹ́ tún gbà ní o kí ló rọrùn jù báwọn lọ lọ́n kọ́ àfẹ̀sìn rẹ̀ rọ gbogbo alọ́run o. faiza amẹ́ntọ́m gbogbo ìdájọ́ tá a ti ń bá bọ̀ yìí abẹ̀rẹ̀ rẹ̀ látòrí ìfà in ọ̀sẹ̀rùtùm ẹni tí ìdíwọ́ bá lójú ọ̀nà lọ́fà gbogbo ntí awíì àbẹ́ni tó ṣe pé kèéjẹ ṣerú ìdíwọ́ yíyún àmọ́ ààrẹ pé àfikọ́ parí àfikọ́ múrun rẹ̀ kúrò kọ́ba lè tọ́jú ààrẹ bọ́bá ṣe pé kò sí gbogbo eléyìí ń situation mìíràn ọ̀dà kò sí ń tọ́ dáàyàn lọ́nà kò sí ń tó dè mọ́lẹ̀ kò sí ń tó di lọ́wọ́ kò sí ní ìdí àti parí kò ní ìdí àti gérun gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe rọrùn fún ààrẹ ọ̀kọlù fa ìdá àmẹ́ntún ìdájọ́ rẹ̀ wá lélẹ̀ bí nǹkan kan bá séèyàn tọ́fẹ́ ṣe hajj nínú téèyàn lè wá ronú ni pé ah, alhamdulilayi ntí ìṣe ń múra tẹ́lẹ̀ náà hajj mo ti wá yìí ah, ẹ̀jẹ̀ ń pa pọ̀ àti ń múra mi àti kíni àti hajj àti wí lánàá náà pé ọlọ́run gbà bẹ́ẹ̀ àmọ́ gbogbo ẹ̀ ló lófin ló létò òun lọ́lọ́run sọ ń bí i pé tàmátàá bil umrati ilal gbogbo ẹni ọba wa lo opportunity pé ha ah, njẹ́ òní tuntun rí owó maka mi àbí njẹ́ òní tuntun ráyè wá mi torí pé àwa nàìjíríà nìkan là á máa rò pé owó nìkan ní dìyàn lọ́wọ́ ìdí dìyàn lọ́wọ́ mẹ́ka pọ̀ o bẹ́ẹ̀ yẹn bá àwọn ìlú míì nísìnyí ẹlòmíì ti sanwó maka kalẹ̀ ọdún kẹwàá ní wọ́n ń tò ní bẹ́ẹ̀ ni. wọ́n ń tò ní kìí sọwọ́ nìkan àwọn míì lówó àmọ́ gẹ́gẹ́ bí ètò ó ní iye tí wọ́n fún ìlú kọ̀ọ̀kan ó ní slọ́ọ̀tì kọ́ńtírì kọ̀ọ̀kan ńgbà àwọn èèyàn wọn bá sì ti ńgbà tí wọ́n ní àwọn fún ìlú yín ní fifty thousand five hundred thousand èèyàn lówó ẹ mọ̀ kó di ká máa mú pé tọ ẹ̀yìn fifty yìí lẹ́ lọ yìí o ọba dọdún ti ń bọ̀ wọ́n ti lówó lẹ́ẹ̀ gbogbo àwọn àdúgbò tẹ́ máa gbọ́ bíi Malaysia bíi Indonesia kọ́dà ní Egypt ń ni owó nìkan kí í àwọn lọ́wọ́ hajj sẹ́yìn bá wá rò pé á ah, èyí ìmọ̀jọ́ tó kàn mí àbẹ́ni ọba ìpówó náà níbi ti Nàìjíríà á ah, kí n tó rí iná fún ọ kọ̀ǹbáyìn àmọ́ bọ́ bá wá ṣe bẹ́ẹ̀ o olùwà ní fàmásà ìsárọ́ mẹ́nàlì hajj ntí wo ṣe tí ẹni tó ṣe hajj nìkan ò ní dandan kó ṣe é òun ni kò pẹ̀ràn hajj o ò pẹ̀ràn àdáyá ẹran yìí yàtọ̀ fẹ́ràn ti al ẹran ẹni tí ìdíwọ́ bá tí òjò lọ Mẹ́kà ọ̀tọ̀ eléyìí ẹran pé alhamdulilayi ẹran ọpẹ́ lélẹ́yìí ah! lé ìrìn àjò kan náà mo ní ládàá hajj mo tún ní ti umrah ẹ̀ràn ọ̀pẹ lélẹ̀ ìjà ìwọ náà fi yóò dúpẹ́ fọlọ́ àti wàá sọ fúnra wa pé gbogbo ń tọ́ bá jẹ́ hadiyu ibo làá ti pa maka ni o ní haram ibi tó haram maka onìkan làá pa torí béèrè máa wáyé lómi ó pé a ah, òun ti náwó àjì tán òun sì ṣe umura àti kíni àti hajj pọ̀ òun mà pọ̀ yẹ kó wọ́n pẹran àmọ́ wọn ò lówó mọ́ sétò wọn bá délé nàìjíríà náà sé wọn máa lọ pa ò lè pa nàìjíríà o ọ̀pọ̀lọpọ̀ ní máa béèrè bẹ́ẹ̀ nù hajj yà òun ti náwó tán wọn ò mọ̀ tẹ́lẹ̀ ǹjẹ́ òun gbọ́ ah, bóun bá ti délé owó ń bẹ nílé òun kàn délé ni kóun lọ pa bọ́bá jẹ́ hadiyu ń bọ̀ láti pa hadiyu mákàlà ti pa ọ ẹnu tó o lè ṣe ni pé bọ́ bá délé o lè fowó ránṣẹ́ sí maka pé kí wọ́n bá ọ̀ra ẹran tí wọ́n sì pa á níbo ní maka náà ọ̀wọ́lé bẹ́ẹ̀ àmọ́ àyípa hádìyù nílùú èèyàn ẹran iléyà là máa pa nílùú òǹkàlùkù. fama saisaro min alhadi faman lam yajid allahu akbar ẹ̀wọ́ lọ́wọ́ bá a rọrùn àwa ká sẹsẹ ń béèrè Ọlọ́run ti rò ó pé ní ìka yóò dọ́gba ẹlòmíì bẹ́ẹ̀ ni ó pa ọgọ́rùn ẹran ọ̀rọ̀ Ọlọ́run ẹlòmíì bẹ́ẹ̀ sì ni ó pa ẹran yọ kan àdánwò ni kò síbi tí ó ti rí Olúwa tún tètè ro tiwọn náà Ọlọ́run ọba ọba àánú ọgbà ẹni ọba ní opportunity ìkọjá ọkọ ajé àti múra pọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pa ẹran yọ kan péré faman lam yajid ẹni tí ọba wa ní ńkọ́ ọlọ́run ro tiwọn náà faman lam yajid ẹni tí ọba rẹran àìrí ẹran ìtumọ̀ méjì ni ọ̀kan lọ common àmẹ́kejì náà possible gbogbo ẹ̀ ní sẹ̀rí àti àdírẹ́sì kí lèyí tó common lèyí tí mo wí hùn pé ẹran ń bẹ kò sówó ẹran bẹ kò sí kíni àmọ́ ṣé kò pọ́sibù kówó ọbẹ̀ kẹran tán ni <laughs> ọ̀lọ́ bí àwọn èèyàn bí wọ́n ti máa sáàkì jànàjànà àwọn tí ó tètè ra ẹran ọdún jọ léyà tí wọ́n rò pé ẹran ọdẹ́kọ̀ dẹ̀mọ́ ẹlòmíràn máa wá kiri gbígbé ẹ̀dákùnmọ́lẹ̀ ẹran kù sí possibility nìyí náà nìyí náà possible gbogbo ẹ̀ lọ́kọ́ sábẹ́ fàmọ́ ńlá yẹ̀jì ẹni tí ọ̀bá rí ẹni tí ọ̀bá rí ẹran bẹ kò rí kíni kò rówó faman lam yajid owó ló kó lọ́wọ́ yìí kò sí kíni kò sẹ́ran ńlẹ̀ mọ́ gbogbo ẹ̀ náà lọ wọlé bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń tọ́ kankan bá ṣe nu méjèèjì yìí kí ni ó ṣe olúwa ni má banújẹ́ ọ̀nà mi ń bẹ tí wọn ó gbé gbàtà jèrè ó sì pé bí ìtẹ̀ni orówó pẹ̀rẹ̀ náà kí ni wọ́n ṣe fásiyà mùsàlásátì ayyamin fil hajji wa sab'atin idha raja'tum tilka asharatun kamila ìdájọ́ ẹni tí ọ̀rẹ́ ran tí ò rówó pẹran àbí tí ọ̀rẹ́ ran tí ó pa lẹ́ran hadiu tamattu' pé ọ̀làǹfà ni ó ti ájì àti múra papọ̀ àwẹ̀ mẹ́wàá ni ó gbà ó ó sì ní bá a ti gbà gbogbo ẹ̀ náà làlàyé rẹ̀ ń bẹ ní Al-Qur'ani yìí àmọ́ kakọ́ mu lọ́wọ́ pé àwẹ̀ mélòó lèèyàn gbà dípò àìrẹ́ran pa àwẹ̀ mẹ́wàá bó làwa gbà olùwà ní fàṣíyàmù sàlásàtì àyàmín fìlhajj kó tó kó ní hajj nínú ọgbọ́dọ̀ gba mẹ́ta kó tó di pé hajj tán ọgbọ́dọ̀ gbìyànjú ọgbà mélòó mẹ́ta ẹ̀wò bọ́lọ̀ ti ń ṣe rọrùn bàbá wa délé tára rẹ̀ balẹ̀ tán ẹ̀hẹ́n máa lọ ọgbà mélòó máa gbà méje tó kù bàbá ṣe ní ọ́pọ́sìtì ńkọ́ ó lè jẹ́ ìnira fún wa lọ́lọ́run òfin bẹ́ẹ̀ pé ibi tó léèyàn ibi tó ní ẹnìkan tí ó dáná fún ọ bàbá ní méje ni ọgbà ń bẹ àbí mẹ́wẹ̀ẹ̀wá ni ọgbà ń bẹ bọ́lá bá sì ní àgbà àgbà náà ní bàbá fẹ́ sìn àmọ́ ẹ máa wo bíútì ìsìláàmù ẹni tí ọba nìkan ṣe ní ìsìláàmù ó rò lójú o ọlọ́mọ ti wá láláì nìkan ṣe ẹ̀wù mi ti ń ṣe rán àwẹ̀ mẹ́wàá lọ́ọ́ gbà o àmọ́ ńgbà tó o sí ń lé yìí mẹ́ta ni ọgbà kàmá pé bọ́ ọba padà délùú rẹ ọ wà lọ́ọ́ gba mélòó tó kù ọ padà gba méje tó kù. fàmẹ́lẹ́m yẹ́jì òun lọ́lọ́ ní ẹni tí ò bá rí àti ti sọ ẹni tí ò rí ǹjẹ́ ni tí ó rí lè gbà wẹ̀ kò fẹ́ náwó owó tí ó fi ra ìborùn owó tí ó fi ra fìlà tí ó pín fáwọn èèyàn tó bá délé àdánwò Yorùbá gbogbo ẹni ọba lọ mọ́ká àfikọ́sáró ẹrù wa lé gírèdè gbé kọ́dẹ̀ lomi obìnrin pé sẹ́nu tó fún un náà nì àfi bí pé ájì nìtún máa pé ẹ wá pín mùtẹ́ ẹ bá dé èmi ò rí kọ́ltsọ̀ mi tó rí báwọn àfi kọ́ltsọ̀ wa nílẹ̀ Yorùbá yìí ẹlòmíì from experience ní bá yín sọ̀rọ̀ o owó ń ra ẹ̀bùn ni ò torí ẹ̀rọ owó ẹran. Ya, wọn bu yàn mí yàn bá délé pé yàn òfin ẹbùn pé yàn à ọlọ́jọ́ wa bu ọgbọ́ èébù tọlọ́wọ́ àti èébù tèèyàn pé yàn bá ń ṣẹ̀sìn kọ́mọ̀ kó ń ṣẹ̀sìn o ẹ̀sìn gbọ́dọ̀ yàtọ̀ ṣẹ̀sìn bọ́ ọ bá yanjú ńtọ́lọ̀ ní ọ yanjú tán bọ́ bá sẹ́kù ọlọ́run ò pé wọ̀ ní kọ́ rẹ̀ bùn fún yàn àmọ́ ọ gbọ́dọ̀ wá torí ẹ̀bùn àbí nítorí jíwọ́ náà wọ̀ gbáà jẹ́ máa kọ́kọ́ rọ aṣọ báyìí mo gbọ́dọ̀ wọ̀ bí n bá délé èyí òun lọ́ọ́ máa wá rò ló fi wá ní ẹni wọ́n léèyàn lè gbà wẹ̀ wọ́n léèyàn lè gbà wẹ̀ kọ́ o olúwa ní faman lam yajid eléyìí tó nídìí kó mú kàn bẹ́ẹ̀ sẹ́mi ká yẹjú rẹ̀ nísìnyí fàfidíyàtún min siyamin aw sadaqatin aw mú ìtòwọ̀ mbẹ́nu àmì eléyìí ò rí bẹ́ẹ̀ o eléyìí ẹ̀ràn nìkan pa ẹnu àyàfi ń bẹ̀ ni pé olúwa ro tàwọn tí ò ní rí àbáwọn tí ò ní ní irú wọn ló ṣe ní fàmẹ́ńlám yẹ̀dí eléyìí ọ̀kẹ́ ni ó ní tí ń wá owó tí ó fi ṣe nǹkan míì kéèyàn máa ń ṣe o iṣẹ́ ají iṣẹ́ téèyàn ṣe iṣẹ́ téèyàn ṣe láti pé kéèyàn bá àgbàlá dátọ́ pọ̀ tọ́lọ̀ níbẹ̀ ẹ̀ máa ń ń gbí ń ni ànábi lẹ́ni ọba lọ ájì tó sì ṣe é bọ́lọ̀ ntì ni ó ṣe é ọ padà sáyé bí ìgbà tí ò lẹ́sẹ̀ lọ́rùn bí ijọ́ tí wọ́n bí sáyé lòún dàrún ọ bẹ̀rẹ̀ life afresh ẹnìjọ́ wàá àti ìbúrú eléyìí náà nǹkan kínkìnkín yìí lọ́wọ́ àjọ bọ̀ níṣẹ́jẹ́ àrówó pẹran ìṣòro afẹ́rẹ́ bùn kódà o torí náà ẹni tí ó gbààwẹ̀ òun lẹni tí ò ṣe kíni òun lẹni tí ò ní àbí tí ò rí ẹran. tilka asharatun kamila àwẹ̀ mẹ́wàá lè yàn ọgbà ẹnu tó yẹ ká mà bẹ́ẹ̀ bá wà ní hajj ara ajọ́ tí ó bá yàn ní hajj lọ́jọ́ ọdún haramu làwẹ̀ ẹjọ́ ọdún o kọ́ra bẹ́ẹ̀ yàn bá ń bẹ níbo kọ́ra bẹ́ẹ̀ yàn bá ń bẹ ní hajj àìgbàwẹ̀ lọ́jọ́ ọdún o òun ni a fi máa mọ̀ pé ìsìláàmù ẹ̀sìn òfin ni ẹ̀sìn ètò ni sẹmùkí ńlá ká ìjẹgà ó fi bí para rẹ̀ ó tún gbààwẹ̀ Ọlọ́run ó tún wá bínú sí yóò bínú sí mọnà ńgbà ó gbà ńjọ ní ọmọ gbà. Ọlọ́run fẹ́ kọ́ jẹun níjọ́ kan jíjẹun ọjọ́ ọdún ẹ̀sìn lòun náà ànábi ní àyàmù akílẹ́yìn wọ̀ṣọ́ rẹ̀ bẹ́yìn àwọn ọjọ́ ọdún ọjọ́ ọdún nínú ìsìláàmù ọjọ́ ọdún léyà ọjọ́ mẹ́rin ni ọjọ́ ọdún gangan àtọjọ́ mẹ́ta lẹ́yìn ẹ̀ ànábì ní ẹgbàrá yín láyè báyìí bá ti gbà yín lọ́nà àláàlí ẹ máa jẹ ẹ máa mú àìgbàwẹ̀ láwọn ọjọ́ yìí pàtàkì jùlọ ọjọ́ ọdún nítafin ní pàtàkì jùlọ ni pé ẹni ọba láwẹ̀ mẹ́ta lọ́rùn ó sì ṣeé ṣe kó o pé immediately lẹ́yìn ájí náà wọ́n ní rẹ̀ yá ẹ máa bọ̀ wálé kò sí gbọ́dọ̀ ru àwẹ̀ mẹ́ta ti mọ́kà wálé olúwa ní gba mẹ́ta mọ́kà wàá gba méje ní ilé àrínú àwọn sọ̀hájà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣe fatiwa bẹ́ẹ̀ pé a ah, exception bẹ́ẹ̀ o irú ẹni báyìí o lè gba àwọn ẹjọ́ mẹ́ta lẹ́yìn iléyà àwọn tá à ń pè ní àyàmú at-tashrik àmọ́ bí ọba jẹ́rú eléyìí kọ́dà kọ́ da wọn gbọ́dọ̀ dá yàn láwẹ̀ kan wọn wá pé wọ́n dá mi láwẹ̀ ni àwẹ̀ tí ó kó bọ́ lọ́dọ̀ ọlọ́run wọn ń dọ̀ ọ̀hún o ẹ̀dàkùn ẹ̀já gbìyànjú káwá mọ̀ tá a fi mọ bọ́lọ̀ ntì ní àṣẹ ìsìláàmù ò lé o bẹ́ẹ̀ ti ń rí yìí o àmẹ́nu díẹ̀ díẹ̀ yìí náà èèyàn gbọ́dọ̀ bá ìmọ̀ kan débẹ̀. ara ń tó mú mi máa sọ bẹ́ẹ̀ níjọ́ kan ní masalasi anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní madina nínú àwọn tó lóko tó lókì ní nàìjíríà àwọn olówó nàìjíríà ni àní máa dákọ̀ọ́ pàtẹ́ ètè pé dáadáa la fẹ́ sọ ń pa wọn àti gbọ́dọ̀ máa bàyàn jẹ́ àmọ́ ká fi kẹ́kọ̀ọ́ ni. àkàlà sáré tán ọ̀kan nu wọn bá tún dìde ní bá tún yẹn náà fílà èyí wọn ò tí burú o báyà kọ́ mọ̀ ní o èyí tó burú ni ńgbà ẹnìkan wá fẹ́ kí á ẹ fún àwọn bàbá kí á ń yẹn náà fílà lẹ́yìn àlásàrì. pákátí ọ̀kan náà àwọn olóko olókì nàìjíríà dáhùn nígbà ah, ẹ̀fún ọlẹ̀ ẹ̀fún ọlẹ̀ ọgbà wọn dá láti lé ní o <laughs> wọ́n dá ní dọ́lọ̀ lóhùn ọ̀fẹ́ <laughs> tó ọ̀pọ̀lọpọ̀ pé àwẹ̀ yìí tó bá fẹ́ rẹ ọdún ni ọgbà o má dá lóhùn o yóò kó bọ́ ọlọ́run ni àtọ̀dún sí i òun ní gbogbo ẹ̀yin anífìtínà aláṣejù àfi káwọ ẹwọ pọ́gbọ́n ọba sì ti kéde káwa ti róṣù òní twenty nine àwẹ̀ tán àfi kọ́ jẹun jọ kejì bọ́ ọba jẹun ọ̀sẹ̀ lọ́hùn pé àgbà pé làwọn máa gbà táwọn ọlágbà pé dàwẹ̀ tọ́lọ́hún ni ó lè pé ó lè dí méjèèjì náà tọ́lọ́hún bọ́ba ti wù ú nìkan anabuwa muhammad sallallahu alayhi wa sallam wọn láwẹ̀ méjì àbí mẹ́ta náà lànàbí gbà pé gbogbo ìdá anabi náà gbà tó pọ̀ twenty nine days lọ́gbà torí náà ká kìlọ̀ fúnra wa èèyàn lè kóhun sin lọ́hùn kó sì máa sẹ́ gbàtí ọba mọ́ ara ọ̀nà tí yẹn lè fi sẹ́ lọ́hùn tí ó sì rò pé òun òun ni kó kí àwẹ̀ mọ́lẹ̀ kó máa gba àwẹ̀ lọ́jọ́ ọdún àìgbà àwẹ̀ ń jọ ọdún àmọ́ àlegbà àwẹ̀ ń àràfá kọ́dọ̀ n'i tí ń bẹ ní hajj náà bọ́ bá mọ̀ pé ara àwọn ò lè òun ọ̀rọ̀ nítorí fi ní amágbáwẹ̀ ńjọ́ àràfà fẹ́ ni ọ wà ní hajj òun ni kò fi lè rí sẹ́ ìjọ àràfà ṣe àmọ́ bọ́ bá mọ̀ pé kò make any difference lára tiẹ̀ ọgbàwẹ̀ ọgbàwẹ̀ alhamdulilayi nǹkan kan ọ̀yàtọ̀ ní lálàáfíà kọ́dà kọ́ ni láwẹ̀ mẹ́ta yìí lọ́rùn ó lè ẹjọ́ àràfà ẹ̀yìn ẹ̀fẹ̀ yìí ń wojú rẹ ọlọ́run ìbínú ọlọ́run lẹ́yìn ó rí o ọlọ́mọdé àrí ìbínú rẹ. ذلك لمن لم يكن أهله حاضري المسجد الحرام olùwàlẹ̀ rí gbogbo ń tí a kà yìí láti bo láti ibi tá a ti ní fàmántàmátà zálíkà ìyẹn ni pé zá ń bẹ́ẹ̀ ọba wa mọ̀ túmọ̀ alukurani àbíkọ́ra àfa kọ́ sẹ́mi pé wọ́n ní gbogbo ńtọ́lọ̀ ń wí láti bẹ̀rẹ̀ àyà ni bẹ́ẹ̀ kọ́ o zálíkà yìí ẹnu tí ń rí fáàsì níbi tó ti bẹ̀rẹ̀ tó ní fàmán tàmátà yẹni pé eléyìí tá a wúye o orílẹ̀ tó ọ̀rọ̀ ẹni ó ṣe tàmátọ̀ ẹ̀ ó lo opportunity ìrìn àjò kan ó ṣe ájì ó ṣe ń múra olùwọ́ba lè rí léyìí لمن لم يكن ahluhu حاضر المسجد الحرام. àwọn wo lélẹ́yìí wà fún òun làwọn tí wọn sara maka àsáwọ̀ ara nàìjíríà tún ní opportunity kan nú ẹ̀sìn sara maka ò ní báwọn náà ti láwọn opportunities míì táwa náà ṣe kíni táwa náà ní ọlọ́run ọ̀bọ̀bọ̀ ń déédéé ọlọ́run ó eléyìí táwa náà pé ẹ̀yin náà mú yín o àwọn ará maka gbọ́dọ̀ dán o kí ni wọn gbọ́dọ̀ sí ará maka ọ̀nà méjì làwọn àlùfáà onítẹ̀fsírù gbà tó máa yà dhalika ay faman tamatta'a bil umrati ila al hajj pé ará maka ọ̀gbọ́dọ̀ máa ṣe tamattu ọ̀gbọ́dọ̀ máa kọ̀ báyìí hajj àti kínní àti umra eléyìí sì lọ́pọ̀lọpọ̀ àwọn àlùfáà wí wa marwiyu an ibn abbas radiyallahu anhu ibn kéde pé látàmátún àlè àhìlì maka ẹ̀yin ará maka yìí kọ́lọ́ ń bá wí o gẹ́gẹ́ ma wá lẹ kọ̀ǹbáyì ájì àti múra kí lọ́ nẹ́yìn ẹ bá ṣe ájì ní ṣe padà wá lóṣù tí ń bẹ wá ṣe múra ẹ̀ ní gba físà ẹ̀ ní gba tíkẹ́ẹ̀tì àwọn tí ọ̀nà wọn jìn lọ́lọ́ ń sàánú pé á èyí tẹ́yìn ó tún padà lọ ẹ̀ tó tún ráyè padà wá àbùmọ̀yìn náà léyìn o ìrìn àjẹyọ̀ kan ẹ̀kọ́ ájì àti múra yín pọ̀ gáàlì kàlẹ́ máa ń lẹ́mìí ẹ̀kún ahluhu hadiril masjidil haram lọ́dọ̀ àwọn àlùfáà onítẹ̀fìsìrù nítumọ̀ kejì wọ́n ní túmọ̀ rẹ̀ ní famantamata bil'umrati ila alhaji famastaisaro min alhaji bára mẹ́ka bá ṣe hajj tamattu yìí kò ní pẹ́ran wọ́n ní zálíkà nù amẹ́ríkà alákọ̀ọ́kọ́ ń lọ́pọ̀ táwọn àlùfáà wí pé ara mẹ́ka ò ní èdè àti ṣe kíni tàmátùn kí ni ń lé kí ń ṣe tàmátùn kọ́dà bọ́ fẹ́ wá lónìí ọ̀tún padà wá lọ́la ọ̀tún padà wá lọ́tún la ńgbà ọlọ́run ti níbẹ̀ ni wọ́n máa gbé tọ́ jára mẹ́ka ni níta ń pè lára mẹ́ka gbogbo ẹni tí ń gbé bẹ̀ ni o kì í ṣe pọ́ mọ mẹ́ka nìkan o gbogbo ẹni tí ń bá ti ń gbé kí ni tí ń bá ti ń gbé mẹ́ka àtàwọn ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ mẹ́ka àwọn àfáà gbogbo ẹni tó bá wà mẹ́ka àti ibi tí ò tó ní téèyàn máa dírun kù nírìn àjò yẹn ni pé gbogbo ẹni tó bá pé lé tiẹ̀ ìlú tiẹ̀ náà kò jìnnà débi téèyàn ń rìnrìn àjò kọ́ máa dín ìrun kù ara maka náà ìdájọ́ yóò máa bá òun náà. ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام نقطة هنا أو الفاء wọ́n wòye sí nǹkan kan bí wọ́n fi ṣe wá láǹfààní wọ́n ní ẹ̀wọ́ bá Al-Kùránì ti sọ̀rọ̀ yìí wọ́n fi á gbọ́ yé ni o olùwọ̀ sọ pé níta wíyí ò sí fẹ́ni tí ò gbé mọ́ka o kí ló wí kò sí fẹ́ni tára lé rè ò sí mọ́ka liman lam yakun ahluhu hadiril masjid ẹni tí àwọn ará àwọn wo lára lé rẹ̀ àwọn fámìlì rẹ̀ ìyàwó ọmọ bẹ́ẹ̀ ntọ́lọ̀ ń wí náà ní pé ẹni tí ń gbé kíni tí ń gbé maka àmọ́ ntọ́ dà pé bó ṣe wí ń bì ní pé èyí tá à ń wí yìí ò sí fún àwọn wo àwọn ẹni tí fámìlì wọn ń bẹ ní ti ń gbé maka àwọn àlùfáà lọ́rọ̀ ńlá lọ́lọ́run sọ fún wa ń bẹ ni o àjẹ́ pé bí ọba nídìí gbogbo ń kálukú ibi fámìlì rẹ bá wà ní ọmọ gbé bí ọba ṣe kínní bí ọba nídìí ọlọ́run fẹ́ pé èyí tara maka ọwọ́ àdàtọ̀ àwọn tí ara lé wọn ń bẹ níbo ń bẹ ní maka ń bí a ti rí fámìlì yàn là rí yàn bàbá ń sọ̀rọ̀ fámìlì níbí áhàlù lọ́lọ́ ń pè ìtumọ̀ ẹ̀ ní ìyàwó àbáwọn ìyàwó ọmọ àbáwọn ọmọ tí ó bá sì di kan pàtàkì tẹ́yìn méjèèjì ó sì jọ gbọ́ra yín yé kódà ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé tí ọmọ nàìjíríà ń gbé ìyàwó ń bẹ ní sokoto ọkọ ń bẹ ní kàlàbá àwa nílé ó tò kó ló fẹ́ tó anabuwa muhammad sallallahu alaihi wa sallam láyé umar bin al-khattab umar ló ní wọ́n lọ bí ọmọ bíbí inú pé ìbéèrè yìí kò yẹ kí n bí ọ ìrẹ́ hafsa ọmọ mi àmọ́ mo wà nípò kí n ṣètò bí ó ti rọ tẹ̀bí tara lọ́rùn àtọkùnrin àtobìnrin dákun wọ ọmọ mi obìnrin ní ọ èmi ò lè mọ̀ ìgbà mélòó lobìnrin lè ní sùúrù tí ọ̀sọ́kọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ dà a wọ́n ní yàrá wa hafsọ ní a ah, bá ní sùúrù oṣù kan nígbà ọba fi di méjì nígbà tí ọba fi wá di mẹ́ta bọ́bá yà àgbà ká mú lóko o gbogbo ẹni tí o tí o mọ̀ pé o gbọ́dọ̀ wà pẹ̀lú fámìlì rẹ o àfi tí di pàtàkì tẹ̀ sì jọ gbọ́ra ń yé àmọ́ pé ẹ kí ló dé ọ wà pé kí n má lọ bísẹ̀ mi ni ọ wà pé kí n má lọ bísínẹ́sì mi ni àpá nǹkan o wáyé nbí tó ń gbé tó ti ń ṣe bísínẹ́sì náà ẹjọ́ máa gbé bẹ́ẹ̀ bàbá wa ṣe pé kọ̀ pọ́síbù bẹ́ẹ̀ wà á jọ jókòó ẹjọ́ sọ ọ́ yọ tẹ̀hún náà lọ́rùn òun náà ó rí reason obìnrin rere náà ó sì rí reason pé a ah, n ti ń lọ yìí torí tiẹ̀ torí tàwọn ọmọ náà ni o n tí ì láyé kí n jókòó tì yín o àmẹ́jà rìn bí ọlọ́run ti ní ká rìn dáàlì kàlẹ́ mọ́lẹ́mìyà kún áhàlùhù hadiri al-masjid al-haram àwọn afáà nínú ìmọ̀ ìjìnlẹ̀ tá a rí fàyọ̀ ń bẹ̀ ni pé àti bí wọ́n bá ti bá àwọn ará léèyàn ni wọ́n gbọ́dọ̀ ti máa ṣe kínni wọ́n gbọ́dọ̀ ti máa bá àyàn náà eléyìí tó dànù òun lè pèlè bọ́bá ní nǹkan kan tẹ́lẹ̀ yìí ó fi yẹ ẹ̀jẹ̀ kọ́lọ́hún ó rí i pé agbára yẹn ò ká ó sì ní àjọsọ àti ìdùnnú àwọn obìnrin wọ̀nyí náà ẹ̀tọ́ wọn ni wattaqullah ọlọ́run ní gbogbo nta ń wí fún yín yìí ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run o ẹ gbọ́rọ̀ sọlọ́run lẹ́nu o wà á lẹ́mu bàbá wa pàrọ̀ wà fún yín tẹ́ ẹ bá gbọ́ ẹ lọ́ọ́ mọ o anna Allaha shadidul iqab ọba tó yẹ pé bí wọn bá tàṣẹ àgbẹrẹ sófin rẹ ìyá rẹ lé o ìyá ọlọ́run lé o ọlọ́run má jẹ o àmọ́ àfi káwa náà ọmọ rìn náà ìyá bó lèyàn ti rìn náà òní kọ́ máa fi inú fẹ́ dọ̀ta ko òfin ọlọ́run ọlọ́run máa ti wá lẹ́ni tí ó máa ta ti àgbẹ̀rẹ̀ sí òfin ọlọ́run kò sí wá lẹ́ni tí ó máa pa òfin ọlọ́run má lópin lódì wọn bí a bá ti ní agbára ma èyí tá a bá wá lágbára ọlọ́run ọ̀yá fi wà kó forí jìn wá hādhā wallāhu a'lam wa sallallahu wa sallama wa baraka ala muhammad wa ala alihi wa torí pa pẹ́ ká tó bẹ̀rẹ̀ lónìí ẹ̀yà ká ti gbà béèrè ọjọ́ ti lọ àfa àti náwó náà bíi méjì àbí mẹ́ta náà náà náà aleykum salaam bọ̀tẹ̀ ẹ̀yin tẹ̀ ẹ̀yin ṣètò kámẹ́rà ní máìkì ẹ mẹ́jọ orí báyìí máa ń jọ mi ẹ tètè máa sẹ́ẹ̀kì gbogbo ohun ọba yẹ ká sẹ́ẹ̀kì kò di pásíkò náà ẹni tó bá. Hmm. àbó náà lẹ́yìn ìgbà tó ti wà nínú ihram náà. ìbéèrè ni pé ẹni tó bá ṣe nǹkan kan nínú ta ní ihram kọ̀ fún yàn láti máa ṣe ìbéèrè méjìlá àfa méjìlá àfa béèrè ààwẹ̀ mélòó àti sọ̀yún báyà fẹ́ èdè àbí báyà kò fẹ́ títì àwọn ẹjọ́ mélòó la pè é àwẹ̀ mẹ́ta àwẹ̀ ẹjọ́ mẹ́ta ìbéèrè rẹ̀ kejì ni pé ṣé dandan ni kéèyàn gbẹ léyìí ní hajj àbí bọ́ bá délé ó lè lọ́ọ́ gbà á ńgbà tó lọ́wọ́ ò ti yàn án pé ẹgbà kan ní hajj ẹgbà kan léwu ọ̀dákẹ́nu ó wa láàyè nu kásẹ̀ ìtọ́ bá rọ̀ wá lọ́rùn eléyìí wọn làálà kéèyàn bá fẹ́ kó tètè mú kó bàbá wà ní hajj bí ọba wa lè gbà á kọ́sá mọ̀ gbọ́dọ̀ gba àwẹ̀ mélòó àwẹ̀ mẹ́ta náà náà aleykum salaam wa rahmatulah. ǹjẹ́ dandan ni káwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yóò tẹ̀léra wọn bọ́lọ̀ ń bá fẹ́ bẹ́ẹ̀ ó níbi tí mi gbogbo bí ọlọ́run bá ti fẹ́ ká gbá àwẹ̀ tẹ̀léra wọn yóò wá pé mútàtà bí a bẹ́ẹ̀ yàn ní àìwí bẹ́ẹ̀ ni òfìsànù wa ni bó wù ọgbà lera wọn bó sì wù ọgbà kan lónìí ọgbà kan níjọ́ mẹ́ta ọgbà kan ní ọ̀sẹ̀ kan dókítọ̀ náà aleykum salaam wa rahmatulah náà eh. náà ee eh, ní kúkúrú àti dáhùn yìí kódò lè gbà nàìjíríà eh. ok mẹ́ta ti hadiyu ìyá musalasa ti àyàmín fìlhajì àti ah, àtẹ̀yìn lè dúró kó dé ìgbà tó bá dé náà ìbéèrè àkọ́kọ́ náà náà náà náà ọ̀dà lọ ẹsẹ̀ máa ọ̀dà ọlọ́run sàn yín lẹ́sàn dáadáa ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tó ní ààwẹ̀ hadiu ààwẹ̀ kọ̀rẹ́ran pa ta ní yọ̀ǹgbà mẹ́ta ní hajj. ìbéèrè wa ni pé mẹ́tẹ̀ẹ̀ta yìí ńgbà mọ̀kẹ́ bẹ́ẹ̀ yẹn bá lọ hajj yẹn bá kó maka wọ́n tún máa lọ madina tó lè sọ ọ́ dìgbà tó bá dé madina kò lè sọ ọ́ dì kò lè ṣe kínní kò lè sọ ọ́ dì torí pé maka madina táwa máa wíhun kò sí ti hajj kan madina o ké mo wí kò sí ti hajj ní madina o ń bọ́ gbogbo ti hajj wa. ìlọ́jọ́ jẹ́ pé gbàtà ànábì náà ó sì á yí ó kó ń bo ànábì náà gbéra kó mẹ́dínà lọ maka maka láti fi ṣe ájì o gbogbo ṣe ájì yányá láti bẹ̀rẹ̀ rẹ̀ dé òpin torí náà fìlẹ̀ ájì lọ́lọ́run wí nígbà téèyàn bá wà ní ájì ọgbọ́dọ̀ gbà á nígbà tó bá wà ní ájì ni kò sí ṣe ájì kankan ní Madina ọ̀dà ni bẹ́ẹ̀ yẹn bá wà maka ìrìn mélòó ló kọ láàrin wa àti Madina kò take opportunity ń ọlọ́sẹ̀ ziyara masalasi anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sálámàsá anabi èyí ń ní ó fi máa dàbí ìgbà tó ń pé ọlọ Maka Madina <laughs> ọlọ kíni Maka Madina àmọ́ bá bá bí ọ pé ìjẹ́sẹ̀ ájì kan bẹ́ẹ̀ Madina kò sí o ájì tí máa parí yányán ní Maka kálálàjì lójó jẹ́ pé alálàájì mi lè lọ mẹ̀dínà kí mọ́kò tó kí ájì ó tó tó àwọn míì ó sì di kíni ọdẹ́yìn hajj torí pé ìlọ mẹ̀dínà ò sí lára ṣe hajj lójú orí bẹ́ẹ̀ torí náà ní dáhùn sí yẹun èèyàn ò lè sọ àwẹ̀ yìí dìgbà tó bá dé mẹ̀dínà hajj ti parí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí ni ìbéèrè ni ẹ́ aha ẹni tí ò gbé ìrọ́mù ní mẹ́kọ́ọ̀tù ní ti ń jẹ́ mẹ́kọ́ọ̀tù ní àwọn àyè tá nẹ́bí júwe sallallahu alaihi wasallam lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé ẹ̀yin tẹ́ bá ń bọ̀ láti bí báyìí o ẹ gbọ́dọ̀ tayọ àyè yìí àti kẹ́ ẹ ti wà nínú ìrọ́mù ẹ̀yin tẹ́ bá ń bọ̀ báyìí o ẹ gbọ́dọ̀ tayọ àyè yìí ẹ̀yin tẹ́ ń bọ̀ báyìí ẹ̀yin tẹ́ ń bọ̀ báyìí ọsàlàyé bìkan wọn ń pè ní yàlámúlámù àwọn kan lónìí ọsàlàyé bìkan wọn ń pè ní kọrùnù mọ̀nà zìlù àwọn kan lónìí gbogbo ẹ̀ là nẹ́bi ṣe ọ̀sẹ̀ ní kíni ọ̀sẹ̀ lálàyé pé ibi tẹ́yìn ó ti ẹ gbọ́dọ̀ tayọ ibi yìí o inú mẹ́rin mẹ́ta la dákọ̀ Zul òun ni mẹ́kọ́ọ̀tù tó jìnnà jù òun ni mẹ́kọ́ọ̀tù àwọn ará Madina ó lé ní four hundred kilometres tó kù déyìn orin kó tó dé maka lẹ́yìn ìgbà tó gbé ara mi tán òun náà ló jìnnà jù sí maka àmọ́ ìbéèrè ni pé ànábì lọ́ọ̀ gbọ́dọ̀ kọjá àwọn mẹ́kọ́ọ̀tù yìí bọ́ba fẹ́ ṣe hajj àbí umra o ọ ti wà ní inú ihram kó o ti dà níyà o ti máa ṣe làbáyíkà bọ́ba ti débẹ̀ ìbéèrè wa ni pé for one reason or the other irú èyí tí dókítà mú wa látọjú o ọ̀pọ̀lọpọ̀ alálàájì ti ń wá láti nàìjíríà ibi tí airport wà lónìí èyí tó súnmọ́ òun ni jìdá airport mi ń bẹ Madina irú àwọn tí mo wí lẹ́ẹ̀ka àwọn tó bá kọ́ lọ Madina kí wọ́n rọrùn àwọn ò ní problem torí pé mẹ́kọ́ọ̀tù ta ni wọ́n lò mẹ́kọ́ọ̀tù àwọn ará Madina àwọn ó dé mẹ́kọ́ọ̀tù míì òun lọ́jọ́ jẹ́ pé èèyàn bá fo mẹ́kọ́ọ̀tù kan méjì mẹ́ta sẹ́yìn sọ́sákù kan tó dé kó tó di pọ̀ lọ wọ Mẹ́kà èyí tó láti òun náà gbé ìrọ́mù ń bẹ́kọ̀ láìsí ara Nàìjíríà ó ti fi jó falẹ̀ bọ́yọ̀ lọ gbọ́ na ibì kan náà òfin kọ́rùnù mọ̀ náà sí àmọ́ sí yóò dé Madina yóò kan Dhul Hulayfa kọ̀ láìsí bọ̀tí irú ẹni tó ṣe pé jẹ́dà lọ́lọ́ kò sí mẹ́kọ́ọ̀tù míì láàrin jídà sí maka mẹ́kọ́ọ̀tù tó súnmọ́ jídà ní jọ́fà wọ́n ti fi sí ẹ̀yìn kó tó débi tí wọ́n kọ́ airport sí irú ẹni béèrè kí wọ́n béèrè pé ẹni ọba ṣe báyìí ń kọ́ òun náà dáràn ǹjẹ́ ó sì fi tán ọ̀ràn ni. ìhrọ́mù wa àti mọ̀ pé a gbọ́dọ̀ gbé ntí o fi tán ọ̀ràn nínú sẹ̀ríà òun ni kọ́ padà kọ́ padà kọ́ lọ ṣe kọ́ padà sí mi kọ́ ẹ̀sìn ní kìí sẹ́ ẹni kọjá mi gẹ́gẹ́ bá a ti yí bí ọba lè padà sí mi kóòtù tiẹ̀ kọ́ lọ mi kóòtù mi bọ́ba wa ṣe pé kọ̀ wá pọ́síbù ńkọ́ irú bá a ti ń lo ayédà lónìí visa ló ń kálukú gbà wọlé wọ́n sì ti wọ́n ti dúrọ̀ bó ti rìnrìn rẹ̀ bọ́ọ̀bá ti jáde físà rẹ sẹ́nu ọ̀wá mi ò tó tún wọ mẹ́kà fún hajj mi ọdọọdún tí ń bọ̀ nù o. irú àwọn circumstances bá ń wá ń kọ́ òun ni pé èèyàn dáràn náà nù. irú ẹni bẹ́ẹ̀ òun náà pẹ̀ràn ọlọ́run nínú kínní nínú àwọn àrùn ẹ̀rìn mẹ́tẹ̀ẹ̀ta kí àwí eléyìí yàtọ̀ fọ́rọ̀ kọ́gbáwẹ̀ àbí kó kó ṣe kó abi ìní àbí kó pẹ̀ràn gbọ́dọ̀ pa ẹ̀rìn ni ẹni ọba kọjá ní kóòtù tí ó sì lè padà bọ́ bá ti padà kọ̀ kankan lọ́rùn mọ́ kò sì ní àǹfààní àti padà àbí kọ́ lọ mẹ́kọ́ọ̀tù mi ọkàn lọ mọ́kà bẹ́ẹ̀ láti jídà yọ pẹ̀ràn o yóò fi tanra bẹ́ẹ̀yàn bá wá fẹ́ dárú ọ̀ràn báyìí ṣẹ̀rí ò nídìí ẹran lọ́dọ̀ rẹ̀ ń tú láti kó fi máa ń tó ń ṣe ni òun náà fi rí i pé ní ẹlòmíì láti airport rẹ̀ nílọrin bíi àbí Kánò àbí lẹ́kọ̀ọ́ yóò ti wọ aṣọ ẹ̀rọ́mù rẹ̀ kalẹ̀ kì í gbé hàrà mi o ń pèpè àkalẹ̀ ni o torí aṣọ nìkan ká ń pè ní gíní ká ń pè ní ìrọmù àníyàn àti ìmọ̀ wíkíní làbẹ́ìkà gbogbo àwọn airline tí wọ́n ń ọ̀pẹ́rẹ́tì wá Saudi ni wọ́n ti fún wọn lófin ìní pé ẹ máa kéde báwọn èèyàn yín o tẹ́ ẹ bá gbé ìpètọ̀ lójú afẹ́fẹ́ tá a wà yìí náà níṣẹ́jú díẹ̀ sísìn àádébo àdèmẹ̀kọ̀tù níbẹ̀ òun náà máa ṣe làbáyíká ọ̀dà níyà ó ti wọlé láàmú rọrùn púpọ̀ sẹmọ̀kẹ́ ìjọ wa ní rọrùn ní pé kọ́ ọ̀sẹ̀sẹ̀ pọ̀ fẹ́ wẹ̀ ọ̀sẹ̀sẹ̀ wa fẹ́ máa wọ aṣọ ìhrọ́mù nínú pléènì ọmọ bísíìkì tó kálukú ti mọ́ lọ́mọ wa dààmú ẹlòmíì gbẹ dákun mo fẹ́ mo fẹ́ kọjá mo fẹ́ àá o lè ti wọ aṣọ ìwọ aṣọ yẹn ò túmọ̀ pé o ti gbé ara mi ò ń pèsè àkàlẹ̀ nù. No torí náà bẹ́yìn ọba fẹ́ dárìn ẹran bí ó ti ṣe ìbéèrè kẹta ni pé ẹni tí ogbó ń ta wí kọ̀ wá mọ̀ ó ti ṣe ájì ọdẹ látẹ̀sìn látọdún méjì sẹ́yìn ní sẹ́sẹ̀ wá ń gbọ́ nísìnyí pé irú ń tọ́ yẹ kóhun ó ṣe ni kò tí ì láì tí ó mọ̀ irú ẹ̀ la wílẹ̀ kan ni kọ́ wá wá bí ó ṣe fowó ẹran ránṣẹ́ sí mọ́pẹ̀ẹ́rán nàìjíríà o wọ́n pa hádìí nàìjíríà o fàmásà ìsárọ̀ mílẹ̀ hádìí wẹ́ni tí ó fowó rẹ ẹ dákun èlò wọn ń ta ẹran nísìnyí ẹ bá ń pa ẹran yìí pẹ̀lú àníyàn pé ntọ́yẹ ń pa lọ́dún tí mo lọ hajj sí ìmà àfi kó o ṣe yíwọn ní tó kó lọ́rùn rẹ o hàdà wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in òní sí tafsiru lọ́la Allah ní ọ̀túnla monday ọlọ́wọ́jà àdúgbà náà lọ. آتون قبسين الكثير تولم من الله كنبو من الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Yeah,